ìgbẹ́ náà ti ṣe. èmi kọ́ ẹni o láì kó wọlé babaláwo ìgbọ́n wọn lọ́dọ̀ àpá afẹ́rẹ́ wọn tẹ̀ pẹ̀ ṣé ìyẹn ti ìbòlú jẹ wọ́dọ̀ àpá ló lọ ó lè tó lu tẹ̀sùn bá àti ẹ̀pẹ̀ papọ̀ ìgbésẹ̀ tó bá wọn ṣe sí kiri ìjà burú wà mí ẹ̀dá méjì papọ̀ ẹ̀kẹ́jì òun ni pé ẹ ti sọ ilé ìtọ́ ìnàfẹ́ mi bá gbogbo la bàbá mi tọrọ ẹni tuntun náà ní tọrọ ẹ bá ṣe àlàyé méjì papọ̀ ẹ kùnà. àkọ́kọ́ yìí bá ṣe lè sọ wọn táwọn mi wà ní kàlẹ́ tí ọlọ́run tó jẹ́ kí ara wọn pẹ́. tí abáníyàn ń tẹ̀yẹ̀ pẹ̀ àbọ̀ òwe tó fẹ́ kọ́lé ni. ẹ ká bá lókè ẹyẹ pẹtẹ mọ ọkọ tẹ kó lè bá ọrùn kí ètò pupa àbí ẹ tètè bíríkì lánàá náà àgàmì mẹ́ta tó máa ń fi yẹpẹ ṣe tó tọ wọn yẹn nìkan tó ń bu yẹn ní bí ọmọ yìí bò ní ọyà pa fi ń fi pẹ́ tí mo ṣe ààrẹ rí o kò sẹ́ni tó ń lọ kọ̀kọ̀ ìmọ̀ kọ̀kọ̀ ọlọ́run nínú àwọn ìyẹn tó bá ti lóun náà mọ nǹkan yẹn yẹn tó ti múra rẹ̀ lórogún pẹ̀lú tani ọ̀dọ́ ìdí ń jó orogún tẹ̀bí yorùbá náà sọ pé tí nǹkan bá ti pé méjì ó ti di orogún ni sọ́ọ́rọ́ nìkan a tábà ti lóun nìkan ní í ṣe tábà ti lẹ́nìkan náà ṣe ó ti di orogún ó ti dẹ́bọ́ tètè kò sí ẹlẹ́kẹ́yẹn gbé nǹkan lọ oríta ọlọ́wà sanu àtàwọn pé kó láyà láwọn fi sàmà wá tó wàhálà àrùn ìlọ́lá wọn tó wà sánmà àti bẹ̀ wọn àmọ́ kọ̀ọ̀kan àfọlọ́ọ̀ tó ní sókìtì àlèsọ lórí ìyìn ọlọ́run ọmọ kọ̀kọ̀ tó bá fẹ́ mọ nǹkan tí ọfẹ́ ṣe nǹkan tó bá mọ̀ bí ó ṣe já sí ìmọ̀ rẹ̀ sọ́dọ̀ ọlọ́run kan ṣe ṣe kára ọ̀la wàhálà. náà èkejì gẹ́gẹ́ bí àsìkò ọlọ́ọ̀lọ́run làwọn fi ń tọrọ àtàwọn òròyìn ọlọ́run ṣùgbọ́n ẹni tó sílẹ̀kùn tòní àwọn kẹ́lìmọ̀ mi ó wà gáàmì lọ àbí báwo ni ẹni tó sílẹ̀kùn tòní táà ní ni ọgbà lérò àwọn àǹfààní wọn gan fanú àkídà pé kájínà sí àlùfáàtò ìgáàmì lọ ẹgbẹ́ tó bá lọ́bí ètò kílẹ̀ ní kó lò tó ẹni tó sílẹ̀kùn tòun ẹni tó ṣe gbogbo ẹ̀ máa tó mo fọlọ́ ọ̀tọ̀ ọmọ ọpọlọ lẹ́ẹ̀mẹ́wàá inú rẹ̀ máa ń dùn ní sẹ́yìn bá ń pè mọ ẹni tó sílẹ̀kùn tèmi wọ́n fi bí wọ́n ní sọ lójú wọn ju ọlọ́run lójú bẹ́ẹ̀ ni ọ̀n kéré ara rẹ̀ wá ju ọlọ́run ọba ni tó ká má lò yẹn náà ká ọlọ́run bẹ́ lọ́run ká àwọn orúkọ ọlọ́run bẹ́ lọ́run ọba wọn ní wọn kan náà kí nìkan ṣẹlẹ̀ ní ìtàn pẹ́ pé àwọn kan gbà pé òkú àwọn wáyé lálàmì sí wọn bí ká máa fi ẹ̀bà àtàwọn lálẹ́ gbàtọ́ wá dé wáyé kẹjẹ náà tó yẹ ká yóò lọ ìwé àsìkò ìwé ẹ̀kọ́ àgùn ó jí lónìí ara ni wọn kan òun náà lọ fẹ́ ń kú yìí òun wá ń jáde bọ̀ lóru ariwo ẹ̀ ń kú ṣáàlì ó fọ́ pupa owó yẹ yọ lórí ọba òun jáde ní ọba ó mú eré mi ó ló kù dé òkú dé òkú dé tó kún dé bá a sàmà ẹ tó bá wà ló dé. Ọlọ́run kò jẹ́ wọ́n ń torí ìbéèrè tí wọ́n béèrè. nínú àwọn àlàyé tí a ti gbọ́ òun náà ni wípé kí ni ṣe kó àwọn kẹkẹ nínú ọ̀rọ̀ tí wọ́n ti kọ́ alẹ́kọ̀ọ́. òní pé láńkà wa ó gbọ́dọ̀ jẹ́ nǹkan tí yóò wà ní òṣùpọ̀. ní ntó ṣe pẹ̀lú ọkàn wa. ọkàn yìí sì ni ọlọ́run yìí ṣe fún mi níbi tí omi ìdí àti àmà àti tó bá gbé ọkàn tó dá láàbí àdéhùn ọlọ́run. kí ni abẹ́ kú sí? nǹkan wọn abẹ́ kú sínú ọkàn yìí agbọ̀dọ̀ yẹn wò. ayé ta ló wọ̀ yìí nǹkan lójú ló ń bẹ́ẹ̀ àwọn sọ̀rọ̀ lẹ́ẹ̀kan pé tá a bá ń di àwọn àpá lọ́rọ̀ ìṣọ́lọ́lọ́kan wọ́n tún máa ṣàlàyé fún wa. ṣùgbọ́n ó ti yé àwọn àfa pé àwọn àfa tí wọ́n sọ irú àwọn àfa báyìí kò yé àwọn méjì ó ń lọ wa. ẹ bá di àwọn àfa tó máa sọ pé àwọn àfa tó ń lọ ni wọ́n sọ àwọn àfa tó ń pè é àwọn àfa súnà ni wọ́n sọ tó pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àtàǹbá yìí láwùjọ ọ̀pọ̀lọpọ̀ wọn súnà bá ọ̀tún wọn bá òṣèlú tiwọn ọlọ́pọ̀ àwọn mẹ́ta náà abẹ́ kó nǹkan sí wọn làákà tó ní wọ́n ṣe pẹ̀lú ọkàn wa. tó mùsùlùmí jẹ́ pé ọkàn yẹn kò ní ti kó nǹkan kan sí àyàfi nǹkan tí ìtọ́ka a wá fún ilé ìdá owó kò síbẹ̀. Ìyẹn tí àwọn bàbá gbọdọ̀ ní lájú ọkàn táájú pàdé ọlọ́run pé ilé ìlú tí mo nígbàgbọ́ lé lórí tí mo sì fún lé lórí. Òun ni tá a bá rí ìlú. akụkọ dị n'ihu abụghị ọgwụ obi níta àbáti rẹ́ẹ̀rí fún ọ lóde ọdún nínú ọkàn wa níbi ní ìgbàgbọ́. náà ẹni tó ló kù wálé ẹ̀jẹ̀ ká béèrè wípé ṣé ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ni àbáyọ̀nà ni torí kọ́lọ̀ ní páyà tó bá jẹ́ pé nítorí ọkọ̀ ọ̀sán padà tó wá láwọn àtúntò ọlọ́run tó wá sí àti kò báyìí ló wà wáyé. àti nǹkan tá a bá ń lẹ̀ lọ́dọ̀ olùkọ́ bá náà ní ìdí ìfúnra wa. sọ yẹ ká yẹ òwúrọ̀ náà kàmá awùnà ọ̀kọ̀ọ̀kọ̀ àná ọlọ́run sọ wípé ìyá ọmọ yà fún òun ní àjìdá àfẹ sọ̀rọ̀ àyè kàánà òun ìyá ní sọ́bẹ̀ ìbùsọ̀ ọlọ́run láwọn tí wọ́n bá ti kú nínú àwọn èèyàn àsìkò tí wọ́n tún jáde orin ìjọ gbẹ̀ǹdì àti àmà tí wọ́n tẹ̀sẹ̀ máa jáde nínú ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ fún wa pé wọ́n jáde síwájú ọjọ́ yẹn ọlọ́run ní ẹni tó bá ti wọ ìbẹ́yìn ìdàgbàkún ìyàyẹ̀wò mi lọ́wọ́ àkọ́. gàgá ti ń bẹ wọ́n ti wà nínú àhámọ́ kan ó ṣe pé àhámọ́ yẹn wọn ò lè kú níbẹ̀ kí ti dijọ́ ta ti di wọn nìyẹn. torí tí wọ́n pè ní bárúbá nínú sẹ̀ríà òun náà ní sàárì ṣùgbọ́n àwọn ọlọ́run ti máa ń torí nǹkan yìí wọ́n máa ń torí tuntun ṣùgbọ́n nínú sẹ̀ríà àlùbárúbá sùpàbà ní bàrúgbà ìlú àti ààrẹ sùpùlẹ̀ kí òkúta ti fún nínú sàárè nítorí kúrò nínú sàárè yẹn òjò ìgbìyànjú kìámà. kúrò tá a bá fi òkúta bá na ìyẹn fi ọwọ́ mi tá a bá fi bùrú mọ́lẹ̀ tó bá ti kọ́ba rẹ̀ agbára rẹ̀ kọ́ nínú òwú ìyẹ̀pẹ̀ yẹn lọ́sẹ̀. ẹ lè wọ́n ká ẹsẹ̀ ìyẹ̀pẹ̀ kékeré yìí náà lè wá lóko òní wọ́n jáde. òkú yẹn bó ṣe wà nínú ìyá rẹ̀ nínú awọ fẹ́lẹ́fẹ́lẹ́ yẹn náà ó lè kanra ó nípa ó yẹ kó lè bọ́wọ́ burúkú jáde. ìṣẹ̀lẹ̀ tá ń lò nínú ìyá òjò ayé yìí tá a lò láyé òun ní parí lórí. sọgbà sọ̀rọ̀ fún wa lórí àwọn òṣèlú yìí kò lè jọra wọn kájú ilé ìwọ̀n tó yẹ tá bá fẹ́ nígbàgbọ́ sí nǹkan kan tá a gbé pàdé ọlọ́pẹ́ ọlọ́run ní ojú mo kú lórí nígbàgbọ́ yìí àwọn ẹni tó wá nínú ọ̀rọ̀ ọlọ́run àbí ọ̀rọ̀ àlẹ́ wa tí yorùbá bá tiẹ̀ nígbà tó di tá a bá ti rí pé yóò jọ mọ́ etí ìsìlámù mú wa ẹ̀jẹ̀ á tètè máa gbé wọn torí jọ mí ní àti àmọ́ ọlọ́ ọmọ àlẹ́. oníbẹ̀rẹ̀ ní christmas ǹjẹ́ mùsùlùmí ọba wọn celebrate christmas ṣàlùmọ́ tí wọ́n pé very christmas and happy new year. lábẹ́ bẹ́ẹ̀ thirty first sí january first àárín náà fílà ṣé káwọn náà wọṣọ wáìtì nígbà náà pẹ̀lú fìlà ti tẹ̀sí bá àtàwọn mọ́ṣáláṣí ni àbí báwo. àkọ́ tí abáwọn nínú ìbáyìí àní ju ọdún méjì lọ níbi ìbánu hadith anas bin malik nígbà tí ẹ̀rú máa ń rò pé ní abẹ́ta kò nǹkan kan ẹ̀ta kò náà ń tẹ̀sí wọn agbó wa ni gbogbo ta wọn bá lọ́wọ́ àbá wa náà wá ní sàyájọ́ rẹ̀ bẹ́ẹ̀ ni àwọn tó gbé tiwa náà láyàjọ́ kánẹ́bì tó dé. alẹ́ ti nígbà tí anẹ́bì dé mọ̀dínà ó náà jọ náà mọ fi ń sayẹyẹ kọ́lé bá wọn rí pé ní ẹ̀yìn nìkan kọ́lé kọ́kọ́ ń sayẹyẹ tẹ̀ tó gbẹ́sìn yẹn lù yín. anẹ́bì sì pè wọ́n pé ní iná lọ́ọ̀ha kọ̀dí abùdá làkùn bí ìhìmọ̀ yàwùmẹ́yìn ìyẹn pé ọlọ́run ti fi jọ méjì ní pààrọ̀ fún àjọ méjì tẹ́yìn náà bí ní àtàyẹ lọ́dún ẹ̀yìn dẹ̀ abẹ̀ ha wà á ìwé ṣúgà ọdún méjì ta nínú ìsìlámù káńtẹ̀ mẹ́tì lọ́dọ̀ ẹni tí ó ṣe mùsùlùmí nínú ìsìlámù gan ìyẹn ló bá tó bá di jọ méjì oríta yẹn bá ti mọ́ lúdí àti kìí o ìjírá wọn kọ́ ti bá bọ́dọ̀ ìjírá àti nkàdé ìsìn ayé omeru lọ́wọ́ pé ó yẹ káàánú ẹ̀ ní nǹkan tá a fi máa dé àwọn ìṣẹ̀lẹ̀ mọ́lẹ̀ kátó mú ìjìlá gan ó ní àwọn ìjíròrò tán ṣe látìgbà tó mú gan láti fi ń pe òǹkà náà ni wọ́n sọdún ẹ̀ tí yìí bá wá rí bẹ́ẹ̀ láàrin àwọn mùsùlùmí yìí tí ìwádìí fún mùsùlùmí kọ́ eléyìí ìsọdún ògùn ẹlùmẹ́ni ah, a àti bọ́ sí kò ń sọdún o kò ń sọdún tí ìsìlámù fọwọ́ sí ọlọ́run àtàwọn àtàrà àtàwọn àni wọn tíratulẹ̀ orúkọ pé alẹ́ bí náà láàyè ṣàlùwọ̀n ẹ̀gbọ́n. àwọn ọ̀nà mi gidi làwọn tí wọ́n ní kínẹ́ẹ̀sì àwọn nǹkan pálapàla báyìí. ìkànnì náà sálàbẹ̀ pé àgbọ̀yọ̀ wọn náà láàfin ṣíṣe àbúlé àlìyá. ó ní láyé ṣàlùwọ̀n ẹ̀gbọ́n ìtàn ẹ̀kọ́ yé sí ìyẹn tó ń sálàbọ̀ tàbí ó ní àyáàdùn kò fà ọdún ọ̀kẹ́fẹ̀ẹ́ ọlọ́nà mùsùlùmí gidi làwọn tán ẹ̀ wíṣínẹ́sì irú kan báyìí wọ́n ìgbà márùn ún bí lágùn yìí sábàdé kọjá mi sáyẹn ti ṣe báyìí márùn kìrọ ọmọ ara kọjá tí wọ́n ní wọn ní dábì. ìgbà yẹn máa gbọ́ nẹ́sù tí a àti ìkéwú débẹ̀ torí pé yorùbá tún ní nẹ́sù tí wọ́n lọ́tọ̀ àwọn àdìsí yẹn ti títẹ̀lẹ̀ kọ̀ọ̀kan bá ní ọmọ yọ sí ara ara nẹ́sù wọn náà ni pé gbogbo ọdún tó bá gbani subhanallah eléyìí ń tà ní ìlú subhanallah lórí wọn ti tán dáa rẹ́rì fún èmi náà lè sọ pé gbogbo tọdún tó bá bá ní láyé kọ lọ́dún kí ni wàá yẹjọ́ láàrin wa ẹ̀rí ló kù máa bá ló mọ̀ ẹ̀sìn yẹn tàbí àsìkò wa ni bá láti àsìkò wọ́ta ni subhanallah àwọn méjì ń tẹ̀wé ẹ̀sìn o pé ọ̀dùtà ti wá yẹn ẹni àáfíìpàdé sí òjò yẹn ni wàá tún kádàrá rẹ yẹn rírà kó olóko yìí tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ àyẹ̀yẹ̀ ló wa aago méjìlá ti fẹ́ lo ibi bá ìgbọ̀nsẹ̀ tó bá àwọn èèyàn dé káàgó méjìlá lọ́jọ́ mọ́ ń bẹ̀rẹ̀ nínú Islam irú bá a ṣe wà yìí ti tó rùn tiwọn àti bọ́tí Monday báyìí bọ́tí ẹni tó bá ti tí ò bá ti fẹ́ kàn ṣe tẹ́ ní nǹkan ẹni tí kùtì kò sí ní mọ̀ ẹgbẹ́ tó lọ sọ fún abalẹ̀ sọ ìfàlámọ̀ ẹ̀záàbù ńgbà tó ń yẹ àzáàgà lọ́wọ́ kùlùbà ọkàn wọn náà yẹ nítorí wá pípọ̀ wọn nímọ̀ àbádọ́bá jòkó àgbọ̀nwọ́kẹ̀ lára kan méjì láti fẹ́ ẹlú o ìwà títà ní ìrànlá sígbà tá à ń bẹ̀rẹ̀ ọjọ́ nínú Islam àrùn tó ṣe àwọn èèyàn àrùn tó pọ̀ ní eléyìí ìsọdún àtàkọ́kọ́ nínú kẹ àkọ́kọ́ nínú gbà pé kẹ ìsọdún mọ́ ìta fi bọ́ sọdún míì ìyẹn ìsọdún o mùsùlùmí ò gbọdọ̀ bá wọn ṣe ọlọ́ni ayọ̀ lẹ́dínà àmọ́ náà la tattakhidhu al-yahuda wa an-nasara awliya e ba yahudi àti nasara ni ore ayu e jo mo ti ta ma se ba'duhu awliya u ba'd e je ka jo mo se tabaram wa ma yatawallahu minkum e to baba wa ta ulaika mutawallimun ala bo ti yan ola do atara alladhina fi qulubihim maradun yusari'una fihim ora wa ti are nbe lọ́kàn wọn yusari'una fihim nanu ti nanu ba ma ta te yon go go go go go go subhanallah ẹ ẹ mọ sá tẹlẹ wọn lẹ́yìn níta bá tẹlẹ náà ma ẹṣẹ wọn ò pé ní sábà islam wa o wa dodo ni kó lè bá a bóyá gbogbo táwọn èèyàn ń pè ní tipátipáti. jẹ̀mọ́ nígbà tó ọ̀bá àwọn fúlàmù bèdè ẹ̀kọ́ táwọn ń pátá láwọn yẹn lẹ́yìn wọn pé àwọn ẹni mọ̀ ẹjọ́ ga fún ẹ. eléyìí tí ó bá wọn ni kí àbùsùn mi ká kí ìtura wa. fáwọn abáàbò tí wọ́n sọ̀rọ̀ wọ́n fi àpèjúwe kan lélẹ̀ pé ọwọ́ ni wọn náà mọ kó ta sọ wáyé ẹni mọ̀ ti gbọ́ ẹgbẹ́ ẹni ọmọ wọn wáyé ìjọ nǹkan o ẹ̀ pé wáìtì ni ò tẹ́lẹ̀ ń rò kò sí pé ìwọ náà fẹ́ wọ̀ ọ́ ṣùgbọ́n torí tọ́tọ́ ni kódà pé jẹ́pọ̀ mi wọ wáìtì tẹ́lẹ̀ rí àbá mi wáìtì ráyìí àwọn tí wọ wáìtì tẹ́lẹ̀ ṣùgbọ́n wọ ọkẹ̀ wọ́n pé ìjọ yẹn wáìtì lẹ́ni àtọ́rí àníyàn tó fi ni òkè ṣe torí tọ́lọ́ wáìtì tó bá wọ́n jọ yóò ti mọ̀ jẹ́ tẹ̀ fún ọ ìgbọ́n tó kà ìmúkẹ́ ní ìjà làbí àwọn ìtìmú lọ́lẹ̀ ó dédé ní adéhùn kan ní áìláńdì ẹni ẹ wá sàdúrà tán kẹlẹ àbíjọ kì í sìnkì kọ ẹni wà ní ẹwù aṣọ yín lódì lọlé kájọ ayé lè bá a gbà ẹ bá yẹn ṣe ń dídì dèrèdè nínú ẹsìn wa yìí kọlọ tó ṣàánú ọlá wa dá. Akpali ni hankali ni meji kiri inshallah. Akpali ni